Otasansan rédíò and tv. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò tv yorùbá lórí fídíò tí ó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa ìfọ̀rọ̀wérọ̀ tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí afẹ́fẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tó ṣe fún ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn olórin fuji alhaji wasiu ayinde k1 the ultimate ìyẹn àyànlẹ́kan àyànlọ́wọ̀ tí àyànlẹ́kan àyànlọ́wọ̀ tó jẹ́ onílù lẹ́yìn k1 the ultimate tó ti fi ẹ̀sùn lóríṣiríṣi kan aláàjì wàsíù àyìndé màsà k1d ultimate oríṣiríṣi ẹ̀sùn òun náà ni àyànlékè ló fi kan k1d ultimate tó wá ń jàràn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn náà ni a ní ká sọ̀rọ̀ lé lórí allegation yẹn pọ̀ tó pé oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ti ń sọ ìwòye àti èrò tiwọn lórí rẹ̀ ṣùgbọ́n kí n tó mo fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tó jẹ́ gbajúmọ̀ àgbà nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ èkó ìyẹn adémọ́lá ọlọ́ta wọ́n bá ní sọ ìwòye wọn àti bí nǹkan ṣe rí lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn àti ẹ̀sùn tí àyànlé kan Àyànlọ́wọ̀ tó fi kan K1 The Ultimate àti bí nǹkan ṣe rí lọ́dọ̀ àwọn olórin àti àwọn elégbè wọn. Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn, mo fẹ́ mú àwọn fọ́nrán kan wá fún yín, fọ́nrán méjì. Àkọ́kọ́ mo fẹ́ mú bí nǹkan ṣe rí kó tó di pé pẹ̀ǹtúká ó wáyé láàrin K1 Ultimate àyàn àti àyàn lékè tàbí àyàn lékan àyàn lọ́wọ̀ bí nǹkan ṣe rí láàrin wọn kó tó di pé wọ́n jà túká kó tó di pé àyàn lékan àyàn lọ́wọ̀ ó kù lẹ́yìn K1 The Ultimate màá mú yẹn wá fún yín màá dẹ̀ tún mú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí agbóhùnsáfẹ́fẹ́ Délé Adéyanjú tó ṣe fún àyàn lọ́ àyàn lékan àyàn àyàn lọ́wọ́ níbi tó ti ń fẹ̀sùn kan k1 the ultimate màá mú fọ́nrán méjèèjì wá fún yín tẹ́yìn ló gbé e yẹ̀wò ká tó wá pe ẹni tí a fẹ́ bá sọ̀rọ̀ gan tá a fẹ́ jọ ṣe ètò ti àsìkò yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ètò yìí yóò gbọ̀ngbọ́n yóò kọjá bẹ́ẹ̀ kì í ṣeré torí pé àwa náà á tún gbọ́n tí a gbọ́ rí lórí ètò yìí tá a fẹ́ mú wá yìí ṣùgbọ́n jẹ́ kí n kọ́ mú fọ́nrán yẹn wá fún yín ná mò ń bọ̀. wọ́n ò pa nítàn ó fojú rí ọba ni wọ́n nílé bàbá mi. ọmọ èèyàn lọ́rọ̀ ẹni ẹ bá ṣe lóore ó yẹ kó dúpẹ́ kó dúpẹ́ dúpẹ́ Ayọ̀kúnlé ọmọ Ayọ̀ lọ́wọ́ mi ọba tó ń jẹ nílé bàbá mi níjẹ̀bú òde ọmọ aládé ṣáàdì mi ọmọ aládé ṣáàdì mi. ọjọ́ tá a bá fẹ́ kúrò wọn á fún yín ní pálí yín padà tẹ bá gba pálí ẹ tẹ bá tún ti dé Mórítàlá ń bí wọn á tún gba pálí ẹ padà so èmi dẹ̀rù pé ó wà nínú òfin nàìjíríà pé páálí oníkálukú ló yẹ kó ṣe kí ni ọwọ́ ẹ̀ ló yẹ kó wà páálí mi tó ń bẹ lọ́dọ̀ aláàjì sí o tó mẹ́ta tí mi ò rí gbàdí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni ó bá ti tó bá ti kúrò ẹ lè gba páálí yín kò sẹ́ni tó lọ tí ò ní padà kí ló dé I don't know kò sẹ́ni tó lọ tí ò ní padà tí ò ní padà ẹ àfi tó ń tọ̀ ń gbá kú lóko ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o ọ̀rọ̀ ńlá tí alájí bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé. èmi ò ọ̀nà ọba nìkan ni kẹ̀dá ó máa bẹ̀rù ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn ikú yìí kí la máa ṣe ń jọkan. gbogbo náà ni. ẹ so kí la ń bẹ̀rù kú yẹn fún alájí pàdé wa lójú ọ̀nà ó lè dá mọ́tò yẹn dúró ẹni yẹn ń gbé mi lọ sọ́sùtù kí ló ṣẹlẹ̀ ẹni yẹn wá mo wá ń tà láti ṣàlàyé fún ọ pé nǹkan báyìí bá báyìí ló ṣe mí ẹnìyẹn wá ní òun fẹ́ lọ mú mi rí GP so doctor ni wọ́n ń tọ̀ ó ń láti dá mi padà ó kàn sọ fún mi ni pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni pé kí n padà sílé. inú lẹ́ dùn yìí. ọ̀sà yẹn ni mò ń nọ́ọ̀sì di òní olónìí. èyí tí mo fi kúrò yìí ìjà agbóni tó dẹ̀ lágbára gidi ogún ọdún èmi yìí èmi ó máa bẹ̀rẹ̀ sí kakuléètì ẹ̀ o láti ya 2022 yìí tó ní bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ wàṣà ìdè mi ò ní pariwo ẹlòmíì ìwọ ni màá máa pariwo. débẹ̀ ẹ bá mi wo 1990 1990 sí 2022. that's 32 years. 32 years. so. ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. mi ò achieve o ohun tẹ́ ń sọ. ẹ ẹ ra lẹ́ ń bẹ̀. ṣe rí ìlú tá a gbé lọ́wọ́ yìí à ń fi búra asán. bẹ́ẹ̀ni. ẹni tó bá fi búra asán ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ òní dà òun rè kú san rè sọ́nkọ̀bì amúnijẹun aláwọ̀ amúnidébi tẹ́nìkan ò dé rí wọn ò gbọ́dọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o tí wọn bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ òní dà ó ṣòro láti fi búra ẹsẹ pé achieve nǹkankan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó worst orúkọ míì wà tá a lè fún categorically mo ń sọ fún yín pé ó worth then iṣẹ́ tẹ̀ ń ṣe ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́ ìbẹ̀rù ni o why tó fi why ṣé alájì burú bẹ́ẹ̀ ni ah, alájì tá à ń wò tán máa ń tá máa ń wò lórí stage tán máa ń jó tán máa ń ṣe alárìíyá ni wọ́n. Hmm, ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìtàlẹ̀ yìí ń rí ẹ̀ rí inú ilé. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o a kó ọjọ́ méjì sá o. àwa nìyẹn o. a kó àsìkò yìí o. ẹ lẹ sá. a kó nàìjíríà. àwa nìyẹn o. àwọn olólùfẹ́ wa wọ́n ní ó tójọ́ mẹ́ta tí àwọn ti gbóhùn lórí ìkànnì yìí wípé àwọn dẹ̀ máa ń gbádùn àwọn analysis yín gan àwa ní ká ṣe sùúrù pé ọ̀nà ló pọ̀. <laughs> ẹ gbọ́ bí orin barisa ẹ bá ní. olè mi kọ́ lẹ̀ ń fẹ́ ọlọ́run ọba lẹ̀ ń fẹ́ o hmm. bó ṣe rí nu hmm, Ọ̀tàṣán TV pé àwọn náà wọn ò ní hìrà tí ọlọ́mọ wọn tiẹ̀ ní hìrà débi wípé wọ́n hìrà tí ọlọ́mọ nù. <laughs> ẹ ṣeun ẹ bá ní dárúkọ yín fáwọn aráalé fáwọn tó ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa. Adémọ́lá Ọláníyì lórúkọ mi tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Adémọ́lá Ọlọ́ta ọmọ ayẹlẹ́kọ̀ọ́ nílọ́ra hmm. ẹ̀kọ́ tó ní NAFDAC number ẹnìkan kàn ti ẹ pè wá náà àwọn olólùfẹ́ wa yìí pé ẹ̀kọ́ tó ní NAFDAC yẹn pé bó làwọn ṣe fẹ́ ríra. ó wà ẹ̀wọ̀n àwọn ayé mọ́mí wọ́n ti pa mọ́mí mọ́mí mọ́mí ti kú ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn. òun nìkan náà òun nìkan lẹ̀kọ́ ẹ̀ ní NAFDAC náà máa ń gbogbo nàìjíríà. náà ló fi ń béèrè lọ́wọ́ wa pé bó làwọn ṣe fẹ́ ríra ẹ bá fún alákàtà bá mi yà bá ti pè mí eh, ìwọ là kà nàbà mi ìwọ yà bá lè sẹ́bi five hundred million. <laughs> ẹ ṣeun sà eh, a fẹ́ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tó ń lọ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí pé ọ̀rọ̀ tó ń lọ náà ni a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ la sì máa ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn tí Ọlọ́run pé ká láǹfààní láti máa bá sọ̀rọ̀ tí wọ́n jẹ́ olóye onímọ̀ nípa nǹkan tó ń lọ tí wọ́n sì ní ìrírí lórí ọ̀rọ̀ fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa onílù lẹ́yìn aláàjì wàsíù àyìndé màsà k1 the ultimate tí wọ́n ti jọ pín gàárì láti bí ọdún díẹ̀ sẹ́yìn ta lẹni tí mò ń sọ òun náà ni kúnlé àyànlọ́wọ́ tó pé òun náà ni. Kunle, olórí onílù lẹ́yìn k1 the ultimate nígbà tí wọ́n jọ wà ọ̀kan nínú àwọn pèdèpèdè náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn fún Àyànlọ́wọ́ ó wá ń sọ̀rọ̀ nínú fídíò yẹn wípé ìwà àfẹ́àjẹmọ́fẹ́áyó ó ní ìwà tó wà lọ́wọ́ Alhaji Wasiu Ayinde k1 the ultimate wípé bí ẹrú ló ṣe máa ń ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó bá wà lẹ́yìn rẹ̀ nígbà náà débi wípé táwọn bá kàn tiẹ̀ lọ sí ìrìn àjò lọ sókè òkun táwọn bá padà dé nàìjíríà pé eh, ah, kíní ti ń ṣe bí ìgbà pé <laughs> pé ó máa ń gba ó máa ń gba passport lọ́wọ́ àwọn pé kì í jẹ́ káwọn ó rí mú mi kì jẹ́ káwọn ó ní free movement àtàwọn allegation lóríṣiríṣi àwa wò pé kíní ti ń wọ́pọ̀ jù lọ́dọ̀ àwọn olórin àwa wò pé ah, bó ló sì jẹ́ só bóyá kó ṣe máa rírè kí ni ń ṣẹlẹ̀ gan tó wá jẹ́ pé lóòótọ́ ò ní ẹ̀sùn tí àyànlọ́wọ́ tó fi kan K1 The Ultimate yìí. ẹ ṣeun ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ìlú. yes sir. ẹ rí gẹ́gẹ́ bí lẹ́ẹ̀kan orúkọ mi Démọ́lá Ọlọ́ta ẹ̀yin náà máa pèdèpèdè ní mí pẹ̀lú ọjọ́ orí àtìrí tí mo sì ti ní èmi náà ti lé mo ti lé láàdọ́ta ọdún kódà mo ti tọ́gọ́ta ọdún. ògo ni fọlọ́wà. ẹ ẹ sẹ́ rí kíní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ hmm. kò ṣe bẹ̀rẹ̀ Láti ìgbà mo ti wà kékeré, I remember something nineteen seventy. Your call credit has wow. been exhausted and your call. Ẹ̀ka wá jọ ní gbọ́mi sí omi òtó. Onílù wọn náà ni wọ́n ń pè ní Adéwọlé Onílù Ọ̀la. Ok, ọ̀hún àti Àyìnlá Ọmọwúrà. Àwọn eh, onílù Àyìnlá Ọmọwúrà Adéwọlé Onílù Ọ̀la. okay ó fi àyìnlá lẹ̀ ọlọ tó yẹ pé ó tó lọ bẹ́nìkan ṣiṣẹ́ tọ́nu òun jó nílùú ni àlọ́mọwúrà fi kọrin pé òyìn lùlù ọ̀sẹ̀rí ọmọ ìlúlù gidi tó fún tó bá ń lùlù báyìí inú àlà máa dùn ni hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ pé owó náà lè dá wà láàlẹ̀ ìyẹ owó ní bojú ọ̀rẹ́ jẹ́ <laughs> tó fi pé ó wá ìgbà tí ká lọ ọmọ wúrà wa òun náà adéwọlé wa lọ bẹ́ẹ̀ nìkan tí ó ń kọrin ìyẹn lùlù wọ́n ṣe bíi tátàlù àlàmú ló wà bàdàn mm. tátàlù àlàmú ló ní báńdì ní bàdàn náà àwọn oní lọ́dọ̀ àṣekẹ̀rẹ̀ ṣùgbọ́n onílù ni olórin ẹlẹ́sìn láti ń kọrin láyé gbàgbà náà kéwà kékeré tátàlù ní wọ́n yá sí rẹ́kọ́ọ̀dù náà so kìnìún wa fẹ́ ṣe bẹ́ẹ̀ adéwọlé kò ṣiṣẹ́ ìgbà tí tí àlọ́mú wà bá kọrin mm. ó ní. Eh, eh, eh, ọmọ alákọ̀rí ìsolójìkó ó ní ó ń fọgbẹ́ bu wípé ẹ kú ènìyàn o ọmọ alákọ̀rí ìsolójìkó àbúrò yín kọ́lé lọ́wọ́ ẹ kú dunu ènìyàn o ọmọ alákọ̀rí ìsolójìkó hmm. oníbáwí ìgbà tí adéwọlé náà tó hmm. lùlù ìgbà tí ẹni tí ó máa kọrin tó báyìí náà kọ sọ pé adéwọlé ó ní ìlú ọlà hmm. ọgá ayé ni ẹ tó ń kọrin ò bá adéwọlé ìyẹn wà lóhùn bí àlọmọ wúrà síbẹ̀ náà àríwọlé padà sọ́dọ̀ àlọ́mọwúrà ló sọ pé adéwọlé padà dọ́mọ tuntun oh. adéwọlé padà dọ́mọ tuntun tẹ bá gbé mi gẹ̀gẹ́ kí ẹ gbé mi yó láyé tẹ abárọmọ tuntun àdàrí yòówó mm. adéwọlé padà dọ́mọ mm. tuntun gba gbogbo ẹni sísẹ̀mù yẹn mm. nígbà tí olùpẹ̀lú kò lọ́dọ̀ wọ́ṣọ́ẹ̀lì níjọ́sí uh-huh. fọ́ọ̀mù sẹ́rí fọ́múlà tí àlọ́mọwúrà fi kọrin yẹn tó fi kọrin wàsíù àǹdí náà fi kọrin hmm. tó sọ pé olùfẹ́ rí ìdá padà dọ́ ọmọ tuntun sẹ́ẹ̀rì hmm. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ ẹ ti wà tipẹ́ hmm. ètò ṣẹlẹ̀ sẹ́ẹ̀rì kọ́nà ọ̀sánú wa ni sẹ́ẹ̀rì gbogbo àwọn oní gbogbo àwọn olórin òun fẹ́ sẹ́ẹ̀rì ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mi ò fẹ́ kí wọ́n fẹ́ kí àwọn ọmọ ẹ̀yìn wo fi wọ́n lẹ̀ ìgbé ọ̀dọ̀ ọ̀dá nípàlọ̀ ṣùgbọ́n tán rẹ̀ dá lórí rẹ̀ sí ẹ jẹ́ kí wọ́n lọ wọn ò ní jẹ́ wọ́n lọ hmm. ọ̀rọ̀ tí wàsíù ẹ̀sùn tó fi kàn án hmm. ọlọ́ọ̀lọ́ bàtẹ́rì kọ̀ ọ̀mà ṣùgbọ́n gbogbo olórin ni sẹ́ẹ̀rí ẹ̀yẹ wo royalties wọ́n pè kíní ní wọ́n pè kíní kan ní royalties tẹ́ máa ń gbà tí record bàtà tẹ́ máa ń tẹ́ máa ń ṣe ìdá àwọn olórin jẹ́ hmm. ní ìsìn olórin òbé òsàn ni àwọn record yẹn ti ṣe láyé àtijọ́ record mélòó record mélòó ló tà mọ́ ní ìsìn royalties yẹn ni wọ́n ń jẹ ṣùgbọ́n gbogbo àwọn onílù wọn sáwọn tí ì bá wọn gba royalties yẹn dọ̀là ó yẹ ká máa béèrè wò. Hmm. Ah, àwọn tí wọ́n jọ jìyà tí wọ́n jọ ṣàìsùn tí wọ́n jọ kó báńdì jọ ń gbà tó rẹ́kọ̀dù ń tà oh. ọmọ yẹn sani mélòó wà lẹ́yìn ẹ̀ ní ìsìn hmm. sani ti dé ó ti dé sẹ́ ẹ̀sìn mi ariwo ẹ̀ bá sì dé àwa náà lò lórí rédíò hmm. pèdèpèdè lẹ́yìn náà àwọn rẹ́kọ̀dù tí ò bẹ́sẹ̀ mo lò níjó ní nígbà tí ó jò rọ̀ lórí rédíò tí mo sọ pé tó operation fíìdì nation níjọba tó gbé ní tí ọ̀gágun ọbásanjọ́ nígbà tó fi sọ operation fíìdì nation nineteen seventy six nígbà tí Murtala kú hmm. iṣẹ́ tó kọ́ bẹ̀rẹ̀ ní operation fíìdì nation ọbásanjọ́ ó gba àwọn kàmpala ó gbé ọkọ́ lọ́wọ́ tó roko nínú oko lọ́wọ́ lẹ́yìn rẹ́kọ́ọ̀dù tí ògbésè nígbà náà ọ̀dà ṣé gbogbo rẹ́kọ̀dù tẹ́ wá ṣe ń gbà yẹ hmm. ṣé gbogbo àti ẹjọ́ jìyà yẹn ṣe gbogbo náà ló tó ń gbowó yẹn padà. Hmm. tí wọ́n jẹ́ band boys. yes nígbà yẹn. Hmm. Hmm. ọba mẹ́wàá ìgbà mẹ́wàá sójà go sójà kọ ọmọ ni sójà go sójà kọ ọ̀rọ̀ ọmọ nílùú. bàbá ibi tẹ́ ẹ tún sọ̀rọ̀ lọ yẹ ọ̀rọ̀ tó tún lọ́pọlọ ni o ẹ tún tàn mọ́lẹ̀ sí ẹ̀kan sí wa ń bẹ̀ yẹn o ah, ah. ibi tọ́pọ̀lọpọ̀ go tún ro ọpọlọ lọ o lẹ tún gbé wa lọ yẹ o wípé royalties táwọn olórin yẹn ń gbà lórin tán ti kọ tipẹ́ yẹn di sìn ṣé wọ́n sì ń fún àwọn tí wọ́n jọ gbé orin yẹn jáde tí wọ́n jẹ́ bí ọmọlẹ́yìn wọ́n ń gbà yẹn bí onílù elégbè. alákàrẹ alákàrẹ ọ̀rẹ́ kẹ́ni kejì òde hmm. ẹnìkan bẹ olórí ìjọ ni nílẹ̀ kò yìí tó rí tó tí a ti rẹ́kọ̀dì bá dárúkọ mi ní dárúkọ olórí ìjọ ti sáláìsì. torí mo pé ọta sẹsẹ tv wọn ò takùkù kankan. bàbá nínú ìjọ. ẹ ṣeun. now ṣe rí àbúrò bàbá yẹn olómọ orin kọjú tó ń hmm. kọ orin lálálà lálálà ẹ̀já mú yẹn kú o hmm. ti yé bí mo bọ́ ni lọ yẹn. ó ti yé mi. ìgbà tí ẹni wá fẹ́ travel wọ́n máa ń lọ sílùú ìwé lọ́kọrin ọba lè fẹ́ lọ sílùú ìbò. Eh. tí n bá sọ pé bàbá ẹgbẹ́ ìsìsẹ́ ìpè ńláńlá ni ah. ìyàwó ẹ pé ah, àjọ ọmọ yìí ní tí wọ́n bá àbúrò ẹ fẹ́ lọ sí Amẹ́ríkà ní à ah, ṣé bí ọ̀dọ̀ wa náà ló wà oríire ni hmm. ó ní kò ní mú ó wá ní ọ̀bọ kì í jèrè lẹ́yìn mọ́tò ní òní jèrè bọ̀ ah. ó ní ọ̀bọ kì í jèrè lẹ́yìn mọ́tò ní òní jèrè bọ̀ odidi ah. ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún tẹ́ni yẹn lò ó lọ ń bọ̀ ti bá sọ pé pé ẹ̀mí rẹ̀ ló ń bá bọ̀ ó ń fi sídìkì ilé àǹkárá ni. <laughs> ṣùgbọ́n bàbá yẹn kú bóyá wọ́n ṣiṣẹ́ bàbá yìí náà dàgbà kótókó ìgbà tó kú báyìí ọ̀sẹ̀ rọ̀dá àbáyọ báyìí. sọ hmm. yẹ kó mọ àbúrò ìyàwó ẹ̀ ni ó tọ́ yẹ kó yẹ kó fà mọ́ra. sẹ́ni ó ti wà tipẹ́. ti wà tipẹ́. ó ti wà tipẹ́. Ah. ibi ìkẹ́ tí mo gbọ́dọ̀ ṣe mc lónìí náà ní chọ́ọ̀chì kan. tí ló gbọ́ ọmọkùnrin tó dá chọ́ọ̀chì yẹn lẹ̀ ọ̀kadà brokata tó súnmọ́ mi ní èmi gan mo bro kọ́fẹ́sì brokata tó bẹ̀rẹ̀ sí fi àwọn bàbá yẹn hàn nípa àtọ́jẹ́ pé ọ̀hún dìde lábẹ́ wọn. máa hmm. bẹ̀rẹ̀ pé mo ọwọ náà fẹlẹ dá wà ọbẹ máa ru spíkà mọ lẹ́yìn mi hmm. ẹni tí wọn máa ṣèwọ títí ni ń wá tí wọn máa hmm. tún ti wọ ṣe hmm. ẹ sáré tọ̀sẹ̀ láàrin eh, olóògbé Gbẹ́ngà Adébóyè àti Alhaji Barrister ṣe ẹni ẹsẹ gbọ́ rẹkọọdù tó ṣe nípa yẹn ọ̀rọ̀ yẹn ti wà tipẹ́ àwọn onílù wọn sábà rọwọ orí lẹ́yìn lórí. ok tẹ́ ẹ sọ fún wa ni pé kì í ṣe àtòrí Alhaji Wasiu Ayinde ló ti bẹ̀rẹ̀ tó wá jẹ́ pé orí bẹ́ẹ̀ lóòótọ́. rárá o rárá o hmm. eh. èyí tó ṣẹlẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ bíi ti alẹ́ ọmọwúrà mo fi ṣàpèjúwe fún yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ah, ah. ti má pẹ̀lẹ́ bíi mẹ́ta gan wá ẹ tún mú ti àpẹẹrẹ <laughs> mẹ́ta rẹ ti mú wá fún wa báyìí gan. Eh, eh, gbogbo àwọn tó ń kọ ni ẹ ẹnìkan súnmọ́ mi oríṣiríṣi nísìnyí oh. bàbá ẹ ẹ pọpítà pípítà ọmọ rẹ tí àwọn sẹ̀ni sọ pé ẹ̀kìlẹ̀ fọmọ ọdẹ kọ́mọ̀ ní nípa dùn hmm. tí sẹ̀ni náà sọ pé tí prọfítà sọ pé ọmọ ẹran dà ọmọ ọdẹ dé ẹjúbà fọmọ ọdẹ péétà hmm. tẹ bá rántí nísìnyí bàbá yẹn ti kú hmm. àwọn ọmọ ẹ pè mí wọn mọ kí wọn súnmọ́ bàbá wọn ní àwọn rẹkọọdù bàbá táwọn rí lórí YouTube kankan báwo ló ṣe bẹ báwo ló ṣe máa rí royalty gbà gbogbo àwọn tẹsí bá bàbá yẹn ṣiṣẹ́ ń gbà yẹn ọ̀pọ̀ ló wà láyé o ṣùgbọ́n wọn ò lè lọ ìyàwó ọmọ prọfẹ̀tì àti ẹ̀gbọ́n wọn ni. àbí. so bó ṣe rí ni àwọn gbogbo arẹ́kọ̀dù tẹ́ ẹ̀ rí yẹn tó wà ní orí YouTube hmm. gbogbo rẹ̀ pátá hmm. bẹ́ẹ̀ ni gbogbo ẹni gbogbo àwọn tó kọ ni àwọn ẹni ẹgbẹ́ sórí YouTube oh. ṣé gbogbo àwọn tí ẹ bá wọn ṣiṣẹ́ gbára tí ẹ fara tí ẹ fara tó yẹ pé ṣe ara ṣiṣẹ́ gidi hmm. tí ẹ jọ gbà wẹ̀ tí ẹ jọ tó fẹ́ jí àdìsí lọ́jì àdìsí gbà tí adìbá dìde ṣé gbogbo ẹni ló ń bá wọn rí owó gbàdé lórí artist ẹ̀ ń gbà báyìí. Hmm. nígbà tó tún wá jẹ́ pé tánjọ́ wà papọ̀ yẹn ètò tí wọ́n tún wá máa fi ṣe dáadáa sí wọn tí wọ́n fi máa jẹ́ kán jẹ ìgbádùn lẹ́yìn wọn ọ̀tọ̀ ni bí wọ́n ṣe máa treat wọn. ọ̀nà ọ̀nà bí wọn ti ní lọ ni wọ́n máa wà. ní oh. ìwọ ìṣẹ́rí tí alájẹ hmm. mi sí òwe àdé màṣá mi sọ pé ẹ̀ gidi ni o sọ pé ẹ̀ burúkú ni o ṣùgbọ́n ó ti wà orí ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti wà tipẹ́ tipẹ́ látàrí àwọn àlọ́ ọmọ wúrà hmm. látàrí àwọn arúnà ìṣọ̀lá hmm. ìkàrí bùkàbá hmm. èyí tó sojú mi ni ti arúnà ti àlọ́ ọmọ wúrà yẹn tẹ̀lé pé wọ́n ní ti wà ṣẹ́ǹdé ti wà ṣẹ́ǹdé nìkan bíi nineteen eighty eighty lẹ́yìn tààrà eighty four eighty four lẹ́yìn ìgbà yìí ni Olúpẹ̀rí wà mẹ́ nígbà tó Olúpẹ̀rí lọ tán gbàdé yá tó padà ní Olúpẹ̀rí padà dọ́mọ tuntun <laughs> Olúpẹ̀rí padà dọ́mọ tuntun wọn á tún padà náà ni hmm. tí a bá di pé ibi tí a bá lọ ọba ṣẹ̀wọ̀n hmm. àdúrà kọ́ bá ṣẹ̀wọ̀n láwọn olórí ó sì máa gbà hmm. torí a máa pè tọ́ bá ṣẹ̀wọ̀n àwọn yìí lẹ́nu ọ̀rọ̀. ok ara pé àwọn náà fẹ́ ní òmìnira elégbè ni o olórin ni o ara ìgbìyànjú pọ̀ náà fẹ́ lómìnira ló máa ń fa kíkúrò tán fi máa ń kúrò yẹn tí wọ́n fi máa ń fìjà kúrò torí ta bá nínú àwọn ìwòye àti ìrírí ta ti rí pọ̀pọ̀ nínú àwọn elégbè tàbí olórin tí wọ́n kúrò lẹ́yìn ọ̀gá wọn láyọ̀ àtàlàáfíà bí ìjà bí ìkànnà fi máa ń kúrò. bẹ́ẹ̀ni. tá a bá bí àpẹẹrẹ bí àpẹẹrẹ tá a bá wo ṣáìdì àlá ṣáìdì òṣùpá nígbà tí kiri ó kúrò lẹ́yìn wọn kòkòrò bí ìjà bí ìkànnà <laughs> ni ló fi jápa tá a bá wo tó náà ti di agbóhùnsáfẹ́fẹ́ tó náà ti níléeṣẹ́ rédíò báyìí bàbá Yínká Ayéfẹ́lẹ́ ìgbà tí Yátì tó náà japa ńgbà yẹn náà bí ìjà bí ọkọ kan náà ni ó náà fi. bí ìjà ni ìjà ni <laughs> hmm. ẹ wo wọn pẹ nìkan ní bọba aládé ní ìbọn wà láyé wáyé kò sí láyé ìdẹsọ sẹ́ẹ̀rì hmm. gbogbo ìjìdájọ́ ìpínlẹ̀ sẹ́ẹ̀rì yẹn níbẹ̀ lẹ́yìn òrùlé olùfíndùn. ẹ náà gbogbo ìgbà tí wọn pè sani ní master guitarist yẹn bọbaládé níyì onítàyídá yẹn o hmm. sani nìkan kọ́ ló ta hmm. ṣùgbọ́n wọn mọ ara wọn sísè bá gbé báyìí síbi àgbé báyìí hmm. wọn lọ ṣeré sani lọ ṣeré pé kan ẹnìkan gbẹlú lẹ wọn sì gbẹlú lẹ bí lóko èmi náà gbẹlú ìlú dàrú ni àwọn tó wà lórí àwọn tó wà níbi pàtí ah, kí ló ń ṣẹlẹ̀ bí sani ṣe lè tọ́ka tó tó ọ̀padà yọ ọ̀padà yọ lẹ̀. ayọ̀ lẹ̀ oyè ẹni kò lè má kọrin kọ́ máa lu ṣẹ̀kẹ̀rẹ̀ ẹni kò lè má lu kẹ̀kọ́ máa lulu kọ̀sọ̀ pé ọgbọ́n ò ṣe é dà. àbí o àbí o ẹni kò lè bomi sẹ́nu kọ́sọ́ pé òun fẹ́ fẹ́ ná èèyàn lè sọ pé òun máa ń súfè kọ́sọ́ pé òun ó sì wà máa yí mú. rárá yóò fi yóò fi kanlẹ̀ sí kan ni bẹ́ẹ̀ni irú babaládé yìí nígbà tó kúrò náà ìjà ni ìjà ni wọn fẹ́ kó ṣùgbọ́n pàtàkì wọn nílùú yẹn mm. àwọn olórin tiẹ̀ máa ń Mm. báwọn onílù òní mm. òní mm. wàhálà. orí wọn náà fi mọ ah, fagbọn. tí ọba sì sọ nílù kòso tí ọba sọ nílù kòso lórin. tí ọba sì nílù kòso rin o. àbí. so bẹ́ẹ̀ ni tí ọba sì nílù kòso ọ̀dà kí wọ́n má lọ ni wọ́n máa wá. Hmm. tí ó jẹ́ pé wọ́n máa àgbáwọlé ti sẹ́rí àkàmọ́lẹ̀ ń taaba hmm. àgbàdo ìgbólókó dàrú kádùn ó bá ti lọ yóò tó padà ní. <laughs> bàbá èdè èdè nìyẹn o sáàmù àwọn yorùbá ni. sáàmù yorùbá. sáàmù àwọn yorùbá ni bẹ́ẹ̀ ni. èyí àti sáàmù yorùbá yín. Ah, àgbàgbà ti lọ yóò tún padà wá. ẹ ẹ pẹ fún wa lànà. kì í ṣe wàsíù nìkan o. kì í ṣe wàsíù nìkan. gbogbo àwọn olórin ni o. pẹ̀lú ẹ̀sùn ẹ̀sùn yìí pọ̀ mo rò pé inú ti rí fídíò yẹn wò ṣé ah. ẹ̀yin náà wàá lérò pé ó yẹ kí Alhaji Wasiu Ayinde tí wọ́n jẹ́ olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú ṣé ẹ̀yin náà rò pọ̀ yẹ kí wọ́n jáde láti sọ̀rọ̀ lórí rẹ̀ àbí kí abọ́fọ́ lẹ́rán náà ni. ẹ wọ yorùbá dé tẹkùn bá ti dìbò ìwọn ẹgbọn fẹẹ yọ ni. níbi tí ọ̀rọ̀ dín yín ní ìsìn hmm. wàsíù náà ti ń dàgbà yóò ti dàgbà. ẹ bẹ́ẹ̀ ni. so ọgbọ́dọ̀ sẹ́ẹ̀rì ọgbọ́dọ̀ náà sùúrù sí ni o bí wọ́n bá wọlé alágídí ọgbà nítorí àwọn kankan bẹ eh. tọ́jà nǹkan kékeré lẹ́gbẹ̀ẹ́ máa ń bá yàn jẹ́ tó bá bẹ̀ sí àwọn èèyàn tó ó nà láwùmọ̀ràn wọn á máa sọ̀kọ̀rọ̀ fún ní pé àwa ń bí ìwọ kìlì kakẹ́ ọkọ̀ ṣẹlẹ̀ sí hmm. you have to keep your mouth shut tó fẹ́ ba rẹ̀ lórúkọ jẹ́ jọ́ máa hmm. sọ̀rọ̀ nígbà tó bá yá ó ń tà lọ náà ni bàbá tó fẹ́ yàwó ọmọ rẹ̀ ó ń tà lọ náà ni ó ń ni torí bá di kó bá ń sọ ìfáǹfà ìfáǹfà tó bá hmm. kó lórin nísìnyí látọ̀kọ́ lórin àti olórin ń jà onílù àti gíní ìyẹn olùlùmọ́ nísìn sọ́fẹ́ máa bú onílù nínú rẹ́kọ́ọ̀dù ni àbò onílù ni wọ́n máa lọ lùlù jọ́ máa lọ lùlù káàkiri. àbí omi wáyé gan-an aláwọ̀ ti jọ the party nísìn gan-an láti two thousand and two iná ti jọ pín gaari olóhùn dẹ̀ lo olóhùn dẹ̀ lo olóhùn dẹ̀ lo thirty two years lẹ́yìn Wasiu Ayinde thirty two ah. years lólóhùn lò. ọlọ́run máa tẹ́ nìkan ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn onílù àti olórin. ó ti yé wa sàn níta fẹ́ fàyọ náà. tí mo mọ̀ tí mo mọ̀ dájú tí èyí pé wọ́n ní hmm. hmm. àlẹ̀mọ̀wúrà àti adéwọlé. ok onílù ọ̀la. aa ah, ah, dáadáa bàbá wo tó jẹ́ pé kì í ṣe wọ́n lò lọ́la sí wàlẹ́ bóyá ti kú mi ìlẹ̀ṣẹ̀ wọ́n ló ti àlẹ̀mọ̀wúrà ti kú. àwọn méjèèjì jọ pàdé báyìí tó ah, ìgbọ̀n bóyá ó ní bóyá adéwọlé sọ bẹ́ẹ̀ sì wà láyé òlé sọ. adéwọlé ti kú adéwọlé ti kú láti bí ọdún bíi mẹ́ta báyìí. Ah, wọ́n á ti jọ pàdé wọ́n á ti jọ dùdú padà o hmm. nígbà tó di pé nígbà tó lọ lọ lọ lọ lọ. Hmm. bẹ́ẹ̀ni ó tún padà ní sani tí a máa ń ṣe ni pé ẹ̀jẹ̀ ọlọ yóò tún padà wá <laughs> yóò tún padà wọ́n nìkan kọ́ wọ́n hmm. nìkan kọ́ gbogbo onídàá tó lórin ni wọ́n fẹ́ kò ṣeé ṣe bí tó dúdú àti ṣe kẹrẹ̀ tí wọ́n pẹ̀lú kẹ́ni agbolo ayé ńbàdàn. ó ní ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n òun àti kíníjọ́ máa ń búra wọn bí wàásù àti àbí ìsáìdì àti pàṣùpà sí máa ń kọjú síra wọn hmm. nínú orin hmm. bẹ́ẹ̀ ni àwọn eléyìí náà agbolo ajé àmúdá agbolo ajé hmm. ó wà ní Ìbàdàn tátàlà ọ̀lọ́mú náà wà ní Ìbàdàn ìlú ní tátàlà ọ̀lọ́mú lù ẹlẹ́sìn lálẹ́ ń kọrin ènìyàn yà sọ pé ẹlẹ́sìn ńlá kọ pàṣà lórin atátàlà làmúlù sísà nílùú hmm. ìjàsí tá a bá ti lù tó bá ti ré kọjá o lẹbi oníkan pípé ní àdúlọ hmm. wọn fi bu làwọn gbàdán àmúdágúnlájí náà hmm. òun náà bẹ̀rẹ̀ sí bú tátàlọ̀ tátàlọ̀ ṣùgbọ́n nígbà tó yá ìjà fẹsẹ̀ láàrin ẹlẹ́sìn ńlá wọ́n jọ lọ mẹ́ta ni o ọdí pé mọ̀ pé ọ̀rọ̀ wọ́n jọ lọ mẹ́ta gbà kan náà ni ìgbà tí wọ́n ti mẹ́ta dé ní 1976 ìgbà tí wọ́n ti àti mórí ìyálóde wọ́n yọ tó tó sọ́jọ́ wọn ìgbà tí wọ́n ti mẹ́kàdé wọ́n hmm. dà pé ọ̀rọ̀ mọ́tò ló fẹ́ dà kan lẹ̀ <laughs> ẹ̀sọ́ ló pé ìlú ṣe bí ẹni èmi sálò lórí ìwúrin hmm. ni wọ́n kọ́ hmm. olórí ọba sí olú òsì olórí ọba sí olórí òsì. bẹ́ẹ̀ni o wọ́n jọ wà fúnra wọn ni o ó ti wà tipẹ́ wọ́n jọ wà fúnra wọn ni wọ́n jọ wà fúnra wọn ni. ó ti wà tipẹ́ ṣùgbọ́n ẹjọ́ yẹ kí wọ́n máa rò káwọn tí ń tẹ̀ láwọn olólùtú máa rò pé etí mo sọ lẹ́ẹ̀kan yẹn hmm. mo ronú sí i hmm. níjọ́ tí mo ti ń gbọ́dọ̀ yẹ pé ah, ṣé gbogbo rẹ́kọ̀dù sí yẹn ṣe ti pẹ́ hmm. ṣé gbogbo ẹ̀ náà wà ní wọ́n gba eh, royalties yẹn tí wọ́n tí wọ́n fún àwọn tí a jọ sí rẹ́kọ̀dù. àbí o ó yẹ káwọn oló ó yẹ káwọn olégbè àwọn onílù náà kán náà mọ nípínnu royalties tán bá ń gbà. Ah, ah, bẹ́ẹ̀ ni pẹ̀lú owó sì fún wọn wọn hmm. kà sí owó fún pé ó yá gba owó sẹ́wó sẹ́wó ti lọ hmm. ti bí ẹni tó ní báńdì ni ọmọ ìjẹ̀mú kó tó rẹ̀ lọ títí lójú alẹ́ hmm. bọ́ bá jẹ́ táwọn ọmọ rẹ̀ ó tún máa jẹ́ ó ṣe rí nù àmọye yé tiẹ̀ tó wá da àwọn tó ń gbé rẹ́kọ̀dù jáde nígbà kan sọ pé tí ó yẹ pé olórin òbí rẹ̀ mà tó sì tún jáde síta sọ pé àwọn olórin gan ọ̀gbọ́n ikọ̀ ọ̀kọ̀ ọmọ <laughs> ó ṣẹlẹ̀ kéde pé kínní ó ṣẹlẹ̀ sí Alhaji Onitiala mo súnmọ́ bàbá yẹn mo lo rẹ́kọ̀dù kan ní ọdún kan ó lọ bí twelve years ago gba mo lo rẹ́kọ̀dù yẹn rẹ́kọ̀dù sọ pé ọdún léyà ọdún léyà sójú ẹ̀mí o ká máa jó ká máa yọ̀ ká máa dúpẹ́ o bàbá ìwà ni mo ti rẹ́kọ̀dù yẹn tí mo lò mo lọ wà wọn lọ wà olúmọ ló sì gbé jáde hmm. bọba ni wọn ní kí ló bá wọ̀rà wá mo wá sẹ̀ pé wá ní ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ onímọ̀ kan hmm. náà ọ̀dà kọ́dà ló ṣe ní kò sí rẹ́kọ́ọ̀dù mọ́ hmm. ẹ sáà mọ ẹ máa ń gbólú mọ́ nígbà yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ wẹ tí bàrí tí aláwọ ìwà tí arúgbó ní kí bàbá ìgbà tí mo dárúkọ lẹ́ẹ̀kan yìí. lọ́mọ wúrà. ọmọ àdọ́mọ wúrà tó sọ pé wáìdì olúmọ ọkọ̀ yáwó. Hmm. so ìgbà tí máa ṣe lọ́ra rẹ́kọ́ọ̀dù yẹn bàbá tó mọ̀ pé ìyẹn kó tún wà mọ́ni à kó sáyé rẹ́kọ́ọ̀dù olójú dúdú mọ́ cd ni ní bàbá ẹ̀wọ̀n ìmọ̀ bí àjọfà àmọ́ bí àjọfà dé hmm. so ṣé gbogbo àwọn tẹ́ rẹ́kọ̀dù náà wọ́n ń gba royalties nísìn hmm, hmm, bó ṣe rí nù. ẹ ṣeun adúpẹ́ sà ẹ kó atótónu látàárọ̀ sà eh, eh, adúpẹ́ fún mi. adúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n ń fẹ́ ti ọta sánsan. o. ọlọ́wọ́ ọmọ fẹ́ràn tiwọn náà. ẹ ṣé o adúpẹ́ ọ̀tàsánsá lágbára ọlọ́run òkè òkè láàmà lọ. àṣẹ o àṣẹ o. orí net eh, orí net náà sì ti rí orí online ní lágbára ọlọ́run ẹ sì máa ní láṣẹ ìgbà yóò máa wò yín. àṣẹ o àṣẹ o. lágbára ọlọ́run kò sí tó ṣòro fọlọ kò sí nǹkan tó ṣòro sí fọlọ. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. kò sí tó ṣòro sí. àwọn náà nígbàgbọ́ eh, ah. agbára ọlọ́run àti àtìlẹ́yìn àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáyé ayé eh, a nígbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀. àlàyé ọ̀rọ̀ òun lẹ látẹnu adémọ́lá ọlọ́ta ọ̀kan lára àwa pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò tẹlifíṣàn ẹ̀yin náà ti gbọ́ àwọn àlàyé àti àwọn ọ̀rọ̀ tí ọlọ́ta tó bá wa sọ wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nípa pé kí aáwọ̀ kó wáyé láàrin olórin àtonílù tàbáwọn ilégbèé a ní ṣùgbọ́n tó ṣe pàtàkì ni wípé ó yẹ kí àwọn olórin ó yẹ kán mọ̀ mọ̀ wípé àwọn ò lè sí tí ó bá sí olórin àti ó bá sónílù lẹ́yìn wọn tí ó bá sí lẹ́gbẹ̀ torí pé igi kan kò lè dágbó ṣe igi pọ̀ nígbó la fi ń pe igbó nígbò ọwọ̀ pọ̀ la fi ń pe ọwọ̀ lóṣùṣù ọwọ̀ bẹ́ẹ̀ ni torí pé onílù wà olórin wà elégbé wà ni la fi ń pe orin lórin o tí ò bá sólórin tí ò sí légbè tí ò sí nílù hmm, bó ni ọba ṣe rí tó túmọ̀ sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ranra wọn lọ́wọ́ ni o onílù olórin àtẹlẹgbẹ wọ́n jọ ń sìn náà ni wọ́n jọ wà ní. ó wá mọ̀ káwọn olórin tá a lè pè wọ́n ní bíi olórí band aṣíwájú band aṣíwájú ẹgbẹ́ olórin ó yẹ kí wọ́n máa ṣe àwọn ọmọlẹ́yìn wọn dáadáa kán máa ṣe wọ́n dáadáa kán máa fìfẹ́ bá wọn lò àṣìrá àwọn olórin náà àwọn ọ̀gá olórin àrà wọn náà àrí wọn bá wí ìbẹ̀rù pé káwọn ọmọlẹ́yìn wọn kán mọ́ lọ ìbẹ̀rù pé tán bá lọ bó ní báǹdì wọn ó ṣe rí bó o ní ẹgbẹ́ akọrin wọn ò ṣe dà ó ní inú ìwòye tèmi o òun ló máa ń fa àwọn ìwà tí àwọn olórí olórin àwọn akọrin tí wọ́n máa ń wù sí àwọn elégbè wọn ló fi dàbí ìgbà pé wọ́n máa ń mú wọn ní kákáká wọn ì fẹ́ jẹ́ kán ní òmìnira pé ìgbìyànjú kán má bàa sá lọ kán má bàa fi báǹdì lẹ̀ òun ni ìṣe àti ìwà tí àwọn olórin yẹn tí wọ́n máa ń wù sí àwọn elégbè tàbáwọn onílù. Kéyìí náà wá máa jẹ́ bí ìmọ̀ràn fún àwọn onílù. Àwọn elégbè kán máa fi òótọ́ inú kán máa fi bá aṣíwájú wọn lò, kán máa fi bá ọ̀gá wọn lò, kán mọ̀ pé pé ẹ̀yìn olórin yẹn làwọn ó ti là, làwọn ó ti lu, làwọn ó ti dolówó dọlọ́lá dọlọ́rọ̀ táwọn ó sì gbé nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n tí ẹni tí ó ń tẹ̀lé èèyàn àbí ajé kí n sọ báyìí pé tí ẹni tí a bá tẹ̀lé tá a pé ọmọlẹ́yìn lágbájá ni mí o tí ọ̀gá ẹni bá ní èrò rere fúnni tó ní èrò rere fúnni láti dẹni láti dẹni pàtàkì lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tí àwa tá a bá tẹ̀lé èèyàn tá a bá tẹ̀lé irú ọ̀gá bẹ́ẹ̀ tí àníyàn tí a gan náà bá dáa àníyàn tí a síwájú níyẹn tó lórí níyẹn ní sí wa kò ní wá sí ìmúṣẹ o tó túmọ̀ sí pé àwa méjèèjì la gbọ́dọ̀ tún àníyàn wa ṣe káníyàn aṣíwájú kódà sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí àníyàn àwọn ọmọlẹ́yìn náà káníyàn ti àwọn ọmọlẹ́yìn náà dá sí aṣíwájú olórí káníyàn akọrin kódà sẹ́lẹ́gbẹ̀ẹ́ kó dáa sí onílù káníyàn onílù kó dáa sí olórin káníyàn elégbè náà kó dáa sí olórin ni àwọn méjèèjì ni wọ́n fi jọ ní àṣeyọrí o ní ọjọ́ iwájú wọn ò fi dáa ni wọ́n fi jọ ní àjọṣepẹ́ tí yóò sì so èso rere ohun táwa ní sọ lórí eléyìí nìyẹn torí àti mọ̀ wípé kọ̀tẹ̀sẹ̀ mọ́ wáyé bẹ́ẹ̀ ó ti wà tipẹ́ ṣùgbọ́n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 lórí ìkànnì wa ó ta sánsán.